ìfihàn orí kejìdínlógún. lẹ́yìn èyí mo tún rí áńgẹ́lì tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ bọ̀ ó ní àṣẹ ńlá gbogbo ayé mọ́lẹ̀ nítorí ẹwà ògo rẹ̀ ó wá kígbe pé. ó tú bábílónì ìlú ńlá tú ó wá di tí àwọn àjànù ń gbé tí ẹ̀mí èṣù oríṣiríṣi ń pààrà tí oríṣiríṣi ẹyẹkẹyẹ ń kiri nítorí gbogbo àwọn orílẹ̀-èdè ti mu àmúyó nínú ọtí àgbèrè rẹ̀ ọtí tí ó fa ìbínú ọlọ́run àwọn ọba ilẹ̀ ayé ti ṣe àgbèrè pẹ̀lú rẹ̀ àwọn oníṣòwò ilẹ̀ ayé ti di olówó nípa ìwà jayéjayé rẹ̀. mo tún gbọ́ ohùn mìíràn láti ọ̀run tí ó sọ pé. ẹ jáde kúrò nínú rẹ̀ ẹ̀yin ènìyàn mi kí ẹ má bàa ní ìpín nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ẹ má bàa faragbá nínú ìjìyà rẹ̀ nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ gadé ọ̀run ọlọ́run kò gbàgbé àìṣedéédé rẹ̀ ṣe fún un bí òun náà ti ṣe fún ènìyàn gbẹ̀san lára rẹ̀ ní ìlọ́po méjì ìwà rẹ̀ ife tí ó fi bu ọtí fún ènìyàn ni kí ó fi bu ọtí tí ó le ní ìlọ́po méjì fún òun alára bí ó ti ṣe ń jẹ ọlá tí ó ń jẹ ayé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni kí o fún un ní ìrora àti ìbànújẹ́ ó ń sọ ní ọkàn rẹ̀ pé. ọba orí ìtẹ́ ni mí èmi kì í ṣe opó ojú mi kò ní rí ìbànújẹ́. nítorí èyí ní ọjọ́ kan náà ni oríṣiríṣi òfò yóò dé bá a àti àjàkálẹ̀ àrùn àti ọ̀fọ̀ àti ìyàn iná yóò tún jó o ní àjorun nítorí alágbára ni olúwa ọlọ́run tí ó ti ń ṣe ìdájọ́ fún un. àwọn ọba ayé àti àwọn tí wọ́n ti bá a ṣe àgbèrè tí wọ́n ti ń bá a jayé yóò sunkún wọn ó ṣàfọ̀lé lórí nígbà tí wọ́n bá rí èéfín iná tí ń jó o wọ́n dúró ní òkèèrè nítorí ẹ̀rù tí yóò máa bà wọ́n nítorí ìrora rẹ̀ wọ́n sọ pé. ó ṣe ó ṣe fún ọ ìlú ńlá bábílónì ìlú alágbára nítorí ní wákàtí kan ní ìparun dé bá ọ. àwọn oníṣòwò ayé yóò sunkún wọn yóò ṣọ̀fọ̀ lé e lórí nítorí wọn kò rí ẹni ra ọjà wọn mọ́ àwọn nǹkan bíi. wúrà fàdákà òkúta iyebíye oríṣiríṣi ìlẹ̀kẹ̀ aṣọ funfun àti àlárì àti sányán àti aṣọ pupa oríṣiríṣi pákó àti àwọn ohun èlò tí a fi eyín erin igi iyebíye idẹ irin àti òkúta ṣe oríṣiríṣi òróró ìkunra tùràrí àti òjíá ọtí òróró ólífì ọkà àti àgbàdo ẹṣin kẹ̀kẹ́ ogun ẹrú àní ẹ̀mí ènìyàn. wọ́n ní. èso tí o fẹ́ràn kò sí mọ́ gbogbo ìgbé ayé fàájì àti ti ìdẹ̀ra ti bọ́ lọ́wọ́ rẹ o kò tún ní rí irú rẹ̀ mọ́. àwọn oníṣòwò wọ̀nyí tí wọ́n ti di olówó nínú rẹ̀ yóò dúró ní òkèèrè nígbà tí ẹ̀rù bá ń bà wọ́n nítorí ìrora rẹ̀ wọ́n ó máa sunkún wọ́n ó máa ṣọ̀fọ̀ wọ́n ó máa wí pé. ó ṣe ó ṣe fún ìlú ńlá náà ìlú tí ó wọ aṣọ funfun àti aṣọ àlàárí àti aṣọ pupa ìlú tí wúrà pọ̀ níbí àti òkúta iyebíye àti ìlẹ̀kẹ̀ ní wákàtí kan péré ni gbogbo ọrọ̀ rẹ̀ run. nígbà náà ni gbogbo ọ̀gá àwọn awakọ̀ ojú omi àti gbogbo àwọn tí ó ń wọ ọkọ̀ àti àwọn atukọ̀ àti àwọn tí iṣẹ́ wọn jẹ mọ́ ojú omi òkun lọ dúró ní òkèèrè wọ́n ń kígbe sókè nígbà tí wọ́n rí èéfín iná tí ń jó ìlú náà wọ́n wá ń sọ pé. ìlú wo ni ó dàbí ìlú ńlá yìí. wọ́n bẹ̀rẹ̀ sí í bu yẹ̀ẹ̀pẹ̀ sórí ara wọn wọ́n ń sunkún wọ́n ń ṣọ̀fọ̀ wọ́n ní. ó ṣe é ó ṣe fún ìlú ńlá náà níbi tí gbogbo àwọn tí wọ́n ní ọkọ̀ lójú òkun ti di ọlọ́rọ̀ nípa ọrọ̀ rẹ̀ nítorí ní wákàtí kan ó ti di ahoro. ọ̀run yọ̀ lórí rẹ̀ ẹ yọ̀ ẹ̀yin ènìyàn ọlọ́run ẹ̀yin àpọ́stélì àti ẹ̀yin wòlíì nítorí ọlọ́run ti ṣe ìdájọ́ fún un bí òun náà ti ṣe fún yín ọ̀kan nínú àwọn áńgẹ́lì alágbára bá gbé òkúta tí ó tóbi bí ọlọ́ọ̀gì ó jù ú sínú òkun ó ní. bẹ́ẹ̀ ni a ó fi tagbára tagbára sọ bábílónì ìlú náà mọ́lẹ̀ tí a kò ní rí mọ́ a kò tún ní gbọ́ ohun fèrè àti ti àwọn olórin tàbí ti ohun ìlú àti ti ṣẹ̀kẹ̀rẹ̀ nínú rẹ mọ́ a kò ní tún rí àwọn oníṣọ̀nà fún iṣẹ́ ọnà kan nínú rẹ mọ́ a kò ní gbọ́ èrò ọrọ̀ nínú iná àtùpàkà kò ní tẹ̀ nínú rẹ mọ́ bẹ́ẹ̀ ni a kò ní gbọ́ ohun ọkọ ìyàwó àti ti ìyàwó nínú rẹ mọ́ nígbà kan rí àwọn oníṣòwò rẹ ni àwọn gbajúmọ̀ nínú ayé wọ́n fi ìwà àjẹ́ tan gbogbo orílẹ̀-èdè jẹ. nínú rẹ̀ ni a ti rí ẹ̀jẹ̀ àwọn wòlíì àti ẹ̀jẹ̀ àwọn ènìyàn ọlọ́run àti gbogbo àwọn ẹni tí wọ́n pa lórí ilẹ̀ ayé.